الحمد لله أفضل عشر من الحجاب إذ أقسم بها وما أقسم بها إلا لعظمتها ويقول سبحانه والفجر وليالي العشر أشهد الله الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في والعلم يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله جاءت العشر أيام الصلاة غفر الله سبحانه وتعالى فجل جواه وفي عشر الحجة وفي والده في عبادة التساوم من الله سبحانه وفي يخلقه من نفسه káàkiri bẹ̀rẹ̀ rẹ̀ ẹjà ibi ọjọ́ bí méjì sí mẹ́ta wọn ìbádọ́lá ní ẹrúsùn ọlọ́wọ́n wa mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ ẹjà ibi ìsàkúbílúwa بالإخلاص ẹjẹ́ apàdé rẹ̀ بالإخلاص العبادة لله سبحانه pẹ̀lú pé ká sáfọ̀ mọ́ sí wa kọlọ́mù. حقيقة الغوار ذكر الله تبارك وتعالى لا يقبل من العمل إلا ما كان خالصا وجهه اللهم نبلا كتامن وشتاري في سوروري أخي تاسري دوري قال سبحانه إنما يتقبل الله من المتقين aláwọn ẹni tọ́lọ̀ wọn àtẹ́wọ̀ láṣẹ wọn wọn làwọn ẹni tí wọ́n fáyọ̀ ọlọ́run tí wọ́n ṣe é ní ti ìdòwé tọ́lọ̀ wọn ọ̀sán ìbádọ́lọ́ èèyàn ló sún ọlọ́run ọba ìṣẹ́bílù hábí ìdá àṣọ ìtọ́wọ́bá ti sọ sí ọ. ẹjẹ́ àpàdé mẹ́wàá ìbẹ̀rẹ̀ rẹ̀ ṣíjà yìí ẹjẹ́ àpàdé rẹ̀ pẹ̀lú túbọ̀ tuntun bá òdodo nínú àwọn ìyapa wa ọlọ́run ọba sùhánà sọ wípé yá ayélujáde náà àwọn ọmọ òkú ìṣọwọ́ ìṣọwọ́ ẹ̀dá ẹ̀sùn ọ̀hà ní ń kàgbọ́ òdodo ẹsẹ̀ ìrònú ìwàdà yìí tó mọ́ kága ó má jẹ sí ìtura àti kọlọ̀kọ́ káwọ́ bàtà náà sùn ọ̀hà tuntun bàtà أيها المسلمون عباد الله لأن المعاصي تنفسد لها آثار قبيحة قلنا مورفة الرجال ومن تلكم الآثار عباد الله إن مورفة بيقول كي توقفي يقع هنا حزمان العلم لين قوما كوني يين nígbà tí apá bá ti ń jẹ ọba dẹ́dà sùhánù sọ wípé wọ́n ti fún lọ́ọ̀ha wọ́n yóò àgbé gbogbo lọ. ẹ fáyọ̀ ọlọ́run ẹ bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run tó máa dùn ọmọ yìí. nínú àwọn orí pàbí burú ti ń bẹ́ẹ̀ nù yapa káfí ní ká ṣe tọ́ba lórí rẹ̀ òun náà ní fílmánù rẹ̀ èyí ó di aláwáàrí nítorí ẹ̀rí kan bá dẹ́dà sọ yìí pé ọmọ yìí tẹ̀sí ńlá yìí jẹ́ aláwọ̀ máa sọ̀rọ̀ já wọ́n yẹ lọ́sọ́ mọ́ omi àìsílá yàtẹ́sì. ẹni yóò tó bá páyọ̀ ọlọ́run tó páyọ̀ ọlọ́run yẹn ti ṣe ọlọ́run ló ń ṣe láti ọlọ́run kan pàdé ọlọ́run la máa fún ní ọ̀nà àbáyọ wọ́n yẹ lọ́sọ́ mọ́ omi àìsílá yàtẹ́sì ọlọ́run tẹ̀sí máa pèsè jẹ́ ọmọ ibi ayọ̀ àtìsílẹ̀mọ́ náà ìbádàlá ìyáka yìí ó tún níyàlú paríparí ìyà ni pé fún tọ́lọ́run bá ti fún yẹn nídẹ̀ra tọ́lọ́run lè gbé kó tó fi yàrá ọkọ rẹ̀ tọ́lọ́run tún lè gbàgbé yẹn tọ́lọ́run bá sọ hànà nẹ́sùn lọ́ha lọ́nà ìfẹ́ yàtọ̀ àbí máa ń bá ọmọ àwọn òṣàmù wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run gbàgbé ọlọ́run fáwọn nẹ́ẹ̀sì làwọn ti lè gbàgbé ọlọ́run ìyápa ni máa ń fàyà fún yẹn إذ من فأصبع على القلب على قلب الآخر ilé ọkàn pa níbi bí ọkàn yóò ti wá sí yẹnyẹn ẹni fọlọ́ ọba sọ̀hánù tó tẹ́lẹ̀ báwọ̀ ní àlàáfíà òbíyìm ọ̀kánù yẹ àbúrú tó wà náà ẹ̀sẹ̀ ní ẹni ẹ̀bá ṣe tó dójú ẹ̀bá ọkàn ó rẹ lómi tó ká ìdá tọ́pẹ́ kó ló fi tó tọ́rọ̀ ọlọ́run báyìí ààrẹ ti di أيها المسلمون عباد الله أيها رسل الله استقبلوا هذه العشرة التعديل جوا برد الحجة بطلب العين بطلب العون من الله سبحانه وتعالى على اغتنام هذه الأيام القوات ليلة الله سبحانه ولا تري أو جاي قرر لدول تريد kò lè rọrùn fẹ́nìkan o ńlá máa ń yẹ sábà fọlọ́rọ̀ àlẹ́ afẹ́nitọ́nà bá ti rọrùn àwọn àtìlẹyìn ọlọ́run ọba pẹ̀lú bẹ̀lọ́n pẹ̀lú ká máa súnmọ́ ì máa gbọ́rọ̀ dáadáa gbogbo ìgbà tí èèyàn bá ti gbọ́rọ̀ dáadáa èyí ó fẹ́ ṣe dáadáa ó jẹ́ pé tí èèyàn bá ti gbọ́rọ̀ bí èyí ó fẹ́ ṣe ní ayọ̀ lùsùlùmí náà ìgbà àjọ ńlá ni wọ́n ọ̀ láti gbàgbé tó fi jàmbá ti ti wọ́n àjọ ńlá yẹn ti bẹ̀rẹ̀. ara pàtàkì rẹ̀ lọ́lọ́run ti fi kúra bá ti kà á bẹ̀rẹ̀ tó bá ọlọ́run ọba sùpánù sọ pé wọ́n láyà ní àṣì ọlọ́run ló ń fi ọjọ́ fún wa tẹ̀lé pẹ̀lú ìjà ọlọ́run ló ń lọ yé wa ọlọ́run ní fi kẹ̀kẹ́ kúra ìlànà àgbọ̀mọ́ta àfi kó pé nǹkan pàtàkì ni lóòótọ́ ìpàtàkì tí ẹ mú yẹn kò tó káàtẹ́ wá fẹ́ múra ká máa fọjọ́ múra káàmọ̀sù múra káàmọ̀sù múra àwọn ògbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. orípa wa ti lóde tó dé wa àwọn àna hadith abdullahi ibn umar rọ́bì aláwọ̀ àdúgbò wa wọ́n yóò jíṣẹ́ aláwọ̀ sọlá àlẹ́sọlá kò fẹ́ mú kí á ní àdìgán àti àfẹ́sílá ẹ̀ tí ó bá múra kọ́kọ́ lọ́ múra ìkúlẹ̀ lájẹ́. ọlọ́run wa subhanahu wa ta'ala inú ọlá ńlá rẹ̀ yáhìlẹ̀ kùbìmọ̀ ṣáà min khalqihi ó lè fi ohun tó bá wù búra ṣùgbọ́n kò wá ní fi nǹkan kan búra bó jẹ́ tó dáa náà fi búra lọ́sọ̀ tí wá gbà yí kẹyìn máa pàtàkì lọ́dọ̀ wa ni láti gbọ́dọ̀ fi nǹkan mí búra àti àlá ọlọ́lọ́run nìkan lọ́ pàtàkì lọ́dọ̀ wa ẹni tí máa ń kó ògùn búra ògùn lọ́ pàtàkì ẹ̀rọ ọlọ́run bàgán bẹ́ẹ̀ ẹnìkan bá sọ̀rọ̀ sóòtọ́ ni tó sọ ẹ̀yà ògùn búra mùsùlùmí lẹ́ni tí wíwẹ̀ nítorí ògùn yẹn ń kọ́ yà ní ìfọ́jìlì ìrìnlọ́dì sùhánà ogun yẹn ló tóbi jù lẹ́ni ẹ̀ ọlọ́run ọba sùhánà wọ̀ sí alálọ̀ mùsùlùmí lẹ́ni ẹ̀ ọ̀sọ̀ gbogbo àlọ́ àìkọ́ sọ́lọ̀sọ̀ ẹ̀rí ìwọ́lọ́run wá bí àwọn ọjọ́ ìrora nípa sí ọjọ́ yìí sọ gbogbo àtàrà tó pàtàkì ní ìbádọ́lọ́ ìyẹn ló ní ọlọ́run àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wá bẹ̀rẹ̀ lórí ìjà yìí ọ̀pọ̀lọpọ̀ ayé àmì tó di àwọn ọdún tó lájú nínú àwọn ọjọ́ láyé àwọn ọjọ́ yìí nínú àjùlọ láti lẹ́mẹ̀ ànàlẹ́ àmàlà sọ̀ọ̀lẹ̀ ha sí ìhà àhábò ìlọ́lọ́ ìsàánù iṣẹ́ dáadáa tí èèyàn bá ti nú ẹ̀ náà nífẹ̀ẹ́ sí ìlọ ẹ̀rí tó wá lọ́rọ̀ fẹ́ sáàmì ní sọ̀lá rẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ ìwé mọ́mí ẹ̀yà rẹ̀ àlàámọ́lù sọ̀rọ̀ sí ìhà àhábò ìlọ́lọ́ yìí ìhà Ajá tí ó láti ṣe olóore fẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ fún àwọn ọjọ́ mẹ́wàá tí lẹ́nu bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ìjà yìí. Wọ́n á bí ànábì lérè pé wọlé ti ha ìrìnlá. Wọ́n dà ìjà gbọ́dọ̀ ọ̀nà ọlọ́run kan ọlọ́run nífẹ̀ẹ́. Wọ́n lè ti ha lóde ọ̀nà ọlọ́run ọba ọ̀fà iṣẹ́ dáadáa tí ìyẹn bá ti mẹ́wàá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí Ìlà ọ̀rọ̀ jòló ń kárọ̀jà bí náà sì yìí wọ́n má lé ọ̀la fi yẹ́rù jẹ́ mi àbíṣà yìí. àyàfẹ́ tó ní tó gbé mi ẹ̀ jáde ó gbé dúkìá rẹ̀ jáde lọ sójú ogun pẹ̀lú kú sí àtọwó àtọwó kò sí kẹ̀kẹ́ tọ́bọ̀. nígbà yẹn lèyẹn tó ṣe iṣẹ́ dáadáa tó bá iṣẹ́ olóore tó mẹ́wàá bẹ̀rẹ̀ ìyàtọ̀ sí ìmúna ìgbàdàlá ẹ̀yẹ ń sin ọlọ́run ọba nínú àwọn dáadáa ti ti ń bẹnu mẹ́wàá bẹ̀rẹ̀ ìjà yìí òun ní í pé jẹ́wọ̀n àárọ̀ àti wà àràpá ọwọ́ àtọ̀rọ̀ ọjọ́ ńlá òun ó dídì kí ọjọ́ ńlá kí wọ́n ti máa ń pe júmọ̀ ní ọjọ́ ńlá ọjọ́ ńlá ní ọjọ́ àràpá títóbi ọjọ́ yẹn ń bẹ lórí kíkí ọjọ́ yìí lọ́jọ́ tó ṣe pé ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú àwọn ẹni tó ṣe pé ẹni iná ni wọ́n ọlọ́run á kúkú mẹ́kọ̀ọ́ lọ́rùn wọn aṣọ wọn lè ẹ̀rí wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run láàrin ọ̀la wọ́n fi yẹ̀wò rẹ̀ kò sí jọ̀sán tó fi àtàrà ayọ́mọ̀ tó kọ́ lọ òbí àbùdán ní yẹ̀wò àrùn. wọ́n máa tú okùn náà kú lọ́wọ́ ẹ̀rọ lójú àrà nítorí pé nù rọmọdọ́ọ̀nì láti ìgbà tí rọmọdọ́ọ̀n bá ti di one tọ́mọ ọdọ́ máa fi parí gbogbo ọjọ́ pọ̀ kẹlọ́lọ́wọ́ ní àwọn ọ̀rọ̀ tàkọ́ ìnà náà àwọn tó ipẹ́ ní náà ni wọ́n máa fún ìnákò lọ́rọ̀ wọn adẹ́nà àlùjẹ́mẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ti ẹ̀sìn làwọn tó jẹ́ ní tí wọ́n kọ̀ jàrá ṣe pé wọ́n á dẹ̀ sí ẹ̀nà àlùjẹ́mẹ̀ nílọ àwọn ẹ̀rí kí ló fà ní ẹ̀sìn máa rí bẹ́ẹ̀ àníbìsọ̀lá àtàlá ń sọ yìí pé wọ́n ní ọlọ́run súnmọ́ wa bẹ́lọ̀ súnmọ́ ìsúnmọ́ yóò fi wá jẹ́ pé yóò súnmọ́ àwọn ẹ̀ńtọ́ lọ sí àrọ́fà yorùbá yìí ní ìmọ̀lìmọ̀lá ìkà yóò máa wá fún wọn sí ní ẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀la ìkà àwọn tí wọ́n ní ìdájí òní ẹni wọ́n máa tẹ̀jẹ́ lẹ̀ wọ́n máa pààyàn àwọn nìyí o tí wọ́n sọ fún wọn ẹ̀mọ̀ ìhun tẹ́ẹ̀mọ̀ alọ́lọ́wọ́ ọba sùhánà yọ máa tọ́jú mọ́ àrọ́dà àbúlá kí làwọn ẹni fẹ́jà fún ilé ọlọ́run wọ́n máa tún wọ́n sí yẹn rẹ̀ kí láwọn ẹni wọ́n wá bá mi àtàwọn ní ìṣòro sáà gbogbo gbogbo wọn ló jí gbogbo yìí lórí bàtà ni wọ́n máa ti gbé ìsọ̀rọ̀ látẹ̀rẹ̀ wà lọ́rùn ọdún tó kẹsàn ti ṣe yọ máa rọ̀ láyé ẹ̀rí ni wọ́n ti jí gbogbo ara wọn ti dàrú ayé àlùmílímù náà ìbádọ́lá ọjọ́ ńlá ọ̀lọ́jọ́ arọ́mà inú ọjọ́ tó wà ní ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ ìrànlọ́run fi ẹ̀sìn fún wa ọmọdé ìdẹ̀ra rẹ̀ lè fi wá lórí. ọjọ́ yìí lójú tí yẹn bá gbáwé ẹgbẹ́ akọwà bẹ́ẹ̀ lójú bí àforíjì ẹsẹ̀ ọdún méjì lè lórí. inú dáadáa ti bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́wàá yìí wọ́n fi ọjọ́ ọléyàwó àgbẹ̀. adébísọ̀lá àtàlà ń lọ yẹ yawma nahari thumma yawma ìfọwọ́. ọjọ́ ilé àjọ tó tóbi lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà ni ọjọ́ táwọn alálàájì máa dúró sí kìnnà ẹjọ́ kejì ọdún gbogbo àwọn eléyìí òun làwọn ọlájẹ ẹ̀sán èyí tí ń bẹ nínú àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àti fáwọn ọ̀sẹ̀ ńlá ńlá ńlá ọlá sọ́dà náà síyá gbogbo ẹ̀ pátá إن امتنع وجب وعيد أقول قولي هذا أستغفر الله لكم ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وصلوا إليه إنه هو الغفور الرحيم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 kò sí jọ̀kan ọjà sí pé láti ṣe olóore fẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ lọ́dọ̀ rẹ̀ tó àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ìjà. Bíbí tí ọba àtàwọn tẹ̀sán, wọ́n ní pé iṣẹ́ òun ní ṣe olóore. Nítorí pé kò sí rere ju ohun tí ṣẹ̀rí àbáṣe rere lọ. Bó ti já sí pé kò sí bíi ju ohun tí ṣẹlẹ̀ abáfẹ́ ìdíjì lọ tí àdámọ́ yẹn bá bàjẹ́ tán ìwọ̀n tó jẹ́ bí ní ọjà rere lọ́dọ̀ rẹ̀ láfi ní ìdìkí béèrè wa tawọ́ sàṣẹ̀ pé mọ́lẹ̀ àmàlù olùsàbẹ̀tú ìhàbì ìlàyà kí làwọn ọ̀sẹ̀ tá a fẹ́ ká sí láwọn ọjọ́ yìí nígbà tá a fi gbọ́ yé wípé iṣẹ́ olóore ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ nínú mẹ́wàá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ka ìdílé wà láwọn ọ̀sẹ̀ olóore àgbàdàlá àkọ́kọ́ òun náà ni àlùkò àbúrò àti àkàrà ṣe olóore ìjìnlẹ̀ sí òun tó bá jẹ́ haram olórí haram òun yà ṣírí kò lè láyé àwùjá ìṣẹ̀bọ̀tọ́lọ̀ kí ẹ bá ń ṣẹbọ tẹ́lẹ̀ kọ́ máa ṣe ní ìbẹ̀rẹ̀ oṣù yìí kọ́ máa wá ṣe mọ́ láéláyé rẹ̀ nítorí fẹ́ bọ́ yọ́ bá bẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ jẹ́ àdìyí tí yẹn ti lọ́wọ́ kí yẹn bá ṣe lọ́rùn fún àádọ́rin ọdún ó di wákàtí kan kọ́ wá padà lọ sin ẹja ọ̀pọ̀ ẹja gbogbo ọjọ́ tó ti ṣe fún àádọ́rin ọdún tó fi sin lọ́rùn yẹn ó ti ṣègbè ọlọ́run sọ fún àdẹ́bí sọlá àdẹ́sọlá ولقد أوحي إليك وإلى الذين من قبلك làyé nínú ìrọ́jídá làyà pàtọ́nà àmàlò. Ìbí sí ọlọ́run ti wá bàrẹ̀ ànẹ́dì sallallahu alaihi wasallam àtàwọn tó sáájú ẹ̀nà àwọn ànẹ́dì ọlọ́run. Pétọ́ bá ti nǹkan mí kéjì ọlọ́run fún ìjọ ti fẹ́rẹ́ ìgbóṣẹ́ rẹ̀ lẹ́sùn àbàjẹ́. Wàá jẹ́ wà ní àwọn ẹni tí ó sókò nínú bẹ̀rẹ̀ oṣù yìí òun ni ká jìnà oṣù jẹ́ mọ̀hábàwà bẹ̀rẹ̀ rẹ̀ náà ṣe kù sílá àlọ́jáde lẹ́yìn náà ní tẹ́lẹ̀ kù sọ́lá tí ìbá máa kírun tẹ́lẹ̀ máa kì dáadáa ọba tí wà ń kì dáadáa tí ń kírun tí rẹ̀ bí aláìkiri nítorí pé òun tá a bá kíkà kókó ẹ̀ tó tó ọlọ́run nígbà yídí yẹn kí n gbà tí àsìkò ẹ̀ sí lọ ọlọ́run nígbà nítorí ọ̀rọ̀ ọba adéla tó ní ìdẹ̀sán láti ká ẹ̀dà àlẹ́ mọ̀kìnní ìdáàbà mọ̀ ọ̀rọ̀ yẹn ní ká kí ọ̀rọ̀ yẹn ní ká kí n ká sí pẹ̀ ìbẹ̀ tó méjèèjì ló jẹ́ ju ìjẹta pọ̀ ṣùgbọ́n ìrún wọn ní kí ọmọ kí ọ pẹ̀lú náà òun náà máa ń kì ṣùgbọ́n ìrún àtìpọ̀ òun ní ìjọ ọlọ́run lórí ọba adéla lẹ́yìn àtúbà tó ti kí yókù tó wá parí ẹ̀ lágùn mẹ́wàá lẹ́yìn. Ìgbàdàlá. Èyí ń fi àwọn màhàrọ̀má sílẹ̀ bí àzínà àti bá máa ń ṣe tẹ́lẹ̀ bọ́ bá ti ṣẹ̀yẹ nílẹ̀ lọ. Bọ́bá ti wá sí fọ́má pàtì mọ̀, àbí fọ́má sí mọ́ láíláí fọ́ pàtì mọ̀ padà. Ìgbàdà náà, rídà, owó èlé. Bákẹ́lẹ́ ìjẹkújẹ, ìmọ̀kúmọ̀, ìyá sọ́fẹ̀ lásìkò, àwọn màhàrọ̀má sílẹ̀ tẹ́tẹ́ gbogbo ẹ̀kẹ́ ẹ̀kẹ́ yóò sọ pẹ̀ ọba tí wàá sọ pẹ̀ àdìdì rẹ̀ nígbà tó lọ. nínú àwọn tó lórí láti ní àkókò yìí. sọ ikú sì ti wà nù sẹ́ dáadáa tẹ́lẹ̀ wọn ni bí òkùnlò àlìdá yìí. kí dáadáa sí àti bàbá akúmú lọ́kùnrin gbódò lásìkò yìí. wà á dáa ló gbé láyé sí wọ́n wà lọ́rùn wa kọ́ ìyẹn gbọ́dọ̀ gàgà ó gbóngbó ó ju ìyá àti bàbá ẹ̀ wọn bá ti ń ṣe tí wọn máa jẹ pé nírú kò yóò wúlò bá wà tí ò bá máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wà á sọ níbẹ̀rẹ̀ oṣù nígbà tí wàá sọ fún ọmọ bá dáadáa yẹn lọ. akẹ́lẹ́ sílẹ̀ tó lárúkọ ìlà mọ̀lẹ́bí mọ̀ káwọn jẹ mọ̀lẹ́bí ọ̀tọ̀ wọ́n wájà ọlọ́lọ́mọjọ́ lẹ́lò bíi ti sálámà sí mọ̀lẹ́bí ẹ̀kẹ́ yìí nítorí bọ́wà nù súnmẹ̀ pé ẹsẹ̀ dáadáa sí mọ̀lẹ́bí wọ́n náà bí kọlá kó dàbọ́jọ́ ọ̀rọ̀ sálámà nìkan ẹ má jẹ́ ká gbàtàn jẹ pẹ̀lú ẹ̀rọ ayélujára yìí mo ti pè wọ́n mo ti sẹ́ndì mẹ́sẹ̀jì sí wọn lọ báyìí kẹ ríra yín àwọn àgbàlagbà máa ní nǹkan tí wọ́n bá yàn sọ ó lè já kíyèsí ó lè jẹ́ mọ́ràn ó lè já kí wọ́n kẹ̀ bí ẹ̀fẹ́ báyàn ṣe báyàn mẹ́jú lásán ìmínà ẹ̀ká lọ́mọ ìrẹ́lẹ̀ ránṣẹ́ sí ẹ̀fẹ́ lágbájá wá ọ̀dọ̀ ọ̀rọ̀ náà ni mo tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ ni ádà mọ̀lẹ́bí pọ̀ ká sì lọ sọ ohun dáàbò sọlá àtàlà ọ̀nà wa kì í lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wa ìlú ìlú káàkiri ẹni tó sọ fún wọn ṣe fún mi máa ṣe fún ọ̀dà mọ̀lẹ́bí pọ̀ ṣùgbọ́n àlùwà ń fi ẹni tí ń dá òun ni alẹ́ ni ìlà kọ̀ọ̀tì àrọ̀ ìṣòro wà lọ́la ọba jẹ́ oṣù yìí wọn ò dáadáa tó wọn máa ṣe dáadáa tó ìbádọ́lọ́ nínú àwọn dáadáa àwọn ìfẹ́ta fẹ́ta ṣe nínú sí ìbẹ̀bẹ̀ àtẹ́kẹ́ o ìrẹsì ọlọ́run bá sọ fún àdúgbò ààrùn láti bàtà bá ti mú lòlẹ̀ ìjà wá lélẹ́ ìdí kẹrẹ o ó lọ bá dáadáa ti di pàṣẹ rẹ ìpè yẹ ìkàlù mọ̀nà ẹ̀fẹ̀ àdàmù ọ̀yẹ́ tó sọ̀rọ̀ ọ̀yẹ́ tó sọ̀rọ̀ yìí kí ẹ̀yà mi àyùmá. الأيام المعلومات gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas rọ̀bì ọlọ́run tààlà àkọ́mọ̀ náà ti ṣàlàyé rẹ̀ ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ jíjà ní ìjẹ́rẹ̀ àyàmù màálùlá tó ọjọ́ mẹ́ta ẹ̀yìn ọ̀dùnléyà àdíkìrì ti bẹ̀rẹ̀ láti jọ ìlú yàgbé díkìrù ti bẹ nínú oṣù àwọn làzíkiri yẹn ti bẹ̀rẹ̀ kódà ara wọn sàábé méjì tó ṣe pé wọn a máa ṣe síkiri yẹn wọn máa fi rán àwọn yẹn létí àbúkọ́ ọ̀sẹ̀lẹ̀ ìbùn ọ̀nà àti àbùkù ọ̀yọ́ ọ̀sì ọlọ́ọ̀tún àdìgbò wọn. wọn á di ibi ìjáde lọ sọ́jà wọn ò ní nǹkan tí wọ́n rà ó tí ó sùn kò lè níjà lé wọn máa ṣe ọlọ́ọ̀mọ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ìlànà ìlọ́lọ́ wọ́lọ́ọ̀ ẹgbẹ̀rún wọ́n máa wí káàkiri àríjà láwọn yóò fi fura bí ah ọ̀run tó lè fi jà sí i eléyìí ti six from mọ́tòlá kò ní gbèǹdéke kó o bá ṣe one million níjọ́ kan ìwọ ló mọ̀ ọkàn máa wí lọ náà kì í bẹ́ẹ̀ sẹ́yìn irun nìkan gbogbo ògbà ọ̀ bá wà lórí ibùsùn kò bá wà níjòkó kò bá àdó kò bá máa rìn lọ. nínú mẹ́wàá yìí náà díkìrò kejì lẹ́ díkìrò mọ̀káyà díkìrò mọ̀káyà òun lè débi yóò máa wá ní padà bá parí o ìyẹn máa bẹ̀rẹ̀ láti ìgbà tí ọba ti fi jọ àrọ́fà ní àlìyẹ́wò tààfẹ́ ìdílé ìjà ọjọ́ kẹsàn-án ọdún ìjà ìyẹn ti máa bẹ̀rẹ̀ ọba ti kájú bá àdára yìí abẹ́rẹ́ àwọn àmàtí lọ tí ó ti ìrọ̀lẹ́ ọjọ́ kẹrin ọdún. Ayọ́ àti ìgbìmọ̀ náà ìlú àjọ lọ́wọ́ nínú àwọn ọ̀sẹ̀ tá a ní ìfẹsí káṣí ìbẹ̀rẹ̀ ìjà òun làwẹ̀ wà o òun làwẹ̀ wà o àwẹ̀ ni ọjẹ tàwa tá a wà nílé ṣùgbọ́n kò sí káwọn ẹnìkan wà nígbà tó kà fún fẹẹ fàjì nítorí pàdé sọlá àtàlà yìí gbàwẹ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma àwọn bí léèrè nípa àwẹ̀ ẹja aráfà ọni mọ̀sẹ̀ hajj pẹ̀lú ànábì sọ̀lá àtọ̀sọ́lá ìgbà àwọn ẹjọ́ yẹn mọ̀sẹ̀ pẹ̀lú abákẹ́ gbogbo àwọn ẹjọ́ aráfà mọ̀sẹ̀ pẹ̀lú ọ̀rọ̀bà gbogbo àwọn ẹjọ́ aráfà mọ̀sẹ̀ pẹ̀lú ọ̀sùnbọ̀n gbogbo àwọn ẹjọ́ aráfà èmi ní ọ̀rùn ní ìgbà láti kọ́ ti ànábì sọ̀lá àtọ̀sọ́lá ìdẹ̀ní gbà sẹ́kẹ́ yẹn gbà ìfọ̀ á ní kọ̀ fún yẹn tọrẹ́sìn <laughs> ni ìní kọ̀ fún ẹ̀mí ọmọ àgbàkùn mímí ò ní gba ọ̀rọ̀. Báwọn ará ilé, ọdún ọbí àmẹ́bí lẹ́nu àdé tàbí kọ̀dáadá, kí ti máa mọ́ tó kí adé nù tàbí wọn. Wọ́n ni àwọn ẹjọ́ aráfà kan táwà lé gba àwa dáa lọ hajj táwà lé. Ìdíbi ọlọ́run ni àwọn ẹjọ́ aráfà kẹ́sì wà lọ́lọ́ yìí, àdìyókà kẹrọ sánẹ̀tà lẹ́sì kọ́gbúlá ọlẹ́bí máa. Mo ń ní àgbìyèlé lọ́dọ̀ Allah tabaraka wa ta'ala pé tá a bá gbààwẹ̀ ẹjọ́ yẹn. Ọlọ́run kó ló ń sábà ní láti rí àpò ìdí ẹ̀sìn ìdí ọdún méjì. Èsì àtọ́dún táwọn ẹ̀. Ẹja ti fi múra ìlú àtọ́lá. Ẹja ní ẹ̀dú gbààwẹ̀. Mo sọ lórí ẹ̀rọ akiri ayélujára láìpẹ́ yìí. Kátàkà náà ń bẹ nínú sẹ́sìn ọ̀fẹ́ ká ṣe ń bí báyìí nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí àwa ẹ̀jẹ̀ ayé padà àtọ̀rẹ́ láti gbà tó sùn ìbá ti lé ká máa wá sùwọ́ rẹ̀ títí lọ́dẹ̀ àti gbogbo mẹ́wàá yóò fi lọ lẹ́yìn rẹ̀ ká máa tọrẹ lọ nítorí ká má gbàgbé o adága yàtọ̀ sí bọ́lọ̀ máa fi ń kàtúnṣe yẹn rẹ̀ èyí tó kéré ju nǹkan tó lè sì dànù fún yẹn bàbí jẹ́ àdéhùn àfẹ́ bàbí nù wa. wọ́n ṣètọ́rẹ́ àánú inú ẹ̀rẹ̀ dá lè gbà bí ṣe fẹ́rẹ́ ọ̀tá ló ti fẹ́ jáde yìí tó jẹ́ arọ́fà yẹ ẹ̀yẹ́ lè sí àwọn aláàrẹ̀ àràfà lẹ́nu kí sínú Ramadan nìkan ìjọya ẹ máa bọ̀ abíbà yìí kí n sùn wọn lẹ́nu ká sì tọrẹ àánú ẹni tí ò ní ká nídìí jíjẹ kódò nídìí wíwọ̀ kódò nídìí gbígbé ọwọ́ nínú àìgbádùn ó nǹkan tí máa ń lọ́kàn jẹ́ fífọ́ jù lára mùsùlùmí bí bá wà nù nira mùsùlùmí wọn ni wọn ní mọ́wó jáde o ọkọ̀ bá kú ó lè máa kó àwọn owó kan bóde kìnnìkan family ṣe tó ti kú ẹ̀ẹ́lẹ́yìn àwọn máa wọn mọ́. owó tẹ̀ lè dágbà tọ́rẹ̀ inú ọ̀nà tí ẹgbà fi ṣe tọ́lẹ̀ àwọn òní ká tọ́kú rẹ̀yìn tí ẹ̀sọ̀ pé èlò wọ́n ní yóò tó fẹ́ nìyàn náà ẹni kọ́wàá rí mi máa yanjú gbogbo ẹ̀ tí wọ́n náà tẹ̀ fi ní àníyàn dáadáa sọ́dọ̀ ọba dáadáa ọlọ́run fún ìyàlẹ́ fún. nígbà àwọn ṣẹ́ta fẹ́ ká ṣe ní ẹwà bẹ̀rẹ̀ tó lè fi jà yìí òun náà ní àlùkò tó fi ya ẹran ilé abẹ́fẹ́ ọ̀ ẹ̀rí ó sì yẹ ká mẹ́nu bá alákùnrin lọ ọ̀rọ̀ wà ní àdéhùn mi sálà bàtà wípé ìdájá sálà ti kí mẹ́wàá ìbẹ̀rẹ̀ tó lè fi jà bá ti wà àrọ́dà àdókòm àdìyọ̀dọ̀ ẹ̀ ẹnì kọ̀ọ̀kan yóò wá gbèrò láti paléyà kọ́lá àyàmọ́ta ìṣàrí ọba ṣàrí ṣàyà ó sọ mú ọ̀dọ̀ mú kankan kó o níbi ara rẹ̀ irun rẹ̀ èékánná tó sì jẹ iṣẹ́ tá a sí ká sí níbẹ̀rẹ̀ pẹ̀lú ìṣàyà rẹ̀ yàtọ̀ rẹ̀. dáadáa fáwọn èèyàn ẹlòmíì ló kọ̀ mẹ́fà.

Ìtò ti àwọn adẹ́sùn gbogbo àwọn kẹta àkàálẹ̀ rẹ̀ pẹ́tẹ́ lọ yìí. Inú àwọn tí ó lórí ọ̀lọ́dà fún ọlọ́run mọ́ ọ̀rọ̀ ọlọ́run àpọ̀lù ilé àtàkùnlé ọlọ́run àwọn akẹ́lẹ̀ tí a ṣe òwò. Kí a ṣe pẹ̀lú àlàáfíà, a ṣe pẹ̀lú gbádùn, a ṣe pẹ̀lú ìrọ̀rùn àti a ṣe ìnira ìnira. Gbogbo àwọn ẹni tó ti ń gbé wọ́n fún àwọn ẹni wọn wọ́n ti jẹ́ mùsùlùmí ọ̀dọ́gbà ìṣẹ́ wọn ọjọ́ pọ̀pẹ́ wà ní ọjà àwọn ọjà pẹ̀lú yẹ́sùn àwọn ọmọ subhanallahu wa hamdi ashhadu